إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكتني الله سبحانه وتعالى أترى الصلاة والسلام محمد صلى الله عليه وسلم عبد الله سبحانه وتعالى أقد أسيابه قلنا بكم بسلطتي أن يقلنا قلنا بكي أفيته وانيسي وإلى نار وفواني وددوما ودشنوا وفوان لا تتريد kó fi irọ́ hàn wá ní irọ́ ó ṣe ń rọrùn fún wa láti jìnà sí lẹ́yìn náà àti gbogbo àwọn ará àdúgbò lọ́kùnrin àti ní obìnrin lọ́mọdé àti lágbà àti àwọn ọmọ ìyá tí wọ́n bẹ ní kálẹ̀ náà abẹ́láwọn ọba subhanahu wa ta'ala àwọn àti ẹ̀yìn ọlọ́mọba kí ó ṣe wá ní mùsùlùmí gidi kọ́lọ́mọba subhanahu wa ta'ala wá fi aljanna tẹ́ni kọ̀ọ̀kan wa lọ́rẹ̀ ó ti kí a ní àsìkò tán dáadáa láì ní gba àsìkò tọ́píkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n kí àwọn olóyìnbó tó ní àti òun ni bá ṣe ẹran kan tó ń bẹ lára ọmọ ènìyàn àbí tó ń bẹ lára àwọn ẹranko ní náà tó ṣe kóhun ni a máa pọ́ǹpù ẹ̀jẹ̀ tí ó máa gbé ẹ̀jẹ̀ lọ ara tí ó máa pọ́ǹpù ẹ̀jẹ̀ tí àwọn iṣan ó máa gbé ẹ̀jẹ̀ tó bá ń pọ́ǹpù lọ sí ibi oríkèríkè ara àwọn iṣan ní òtún dá padà síbi ọkàn náà ilé ìlú tí ọmọ ènìyàn tó fi ń ṣẹ̀ ní ilé ìlú tá ń pè ní alfanu anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tí ó gbajúmọ̀ dáadáa tí àwọn ọmọ kéékèèké gan-an tí wọ́n mọ̀ tí wọ́n á láwọn ilé kéwú káàkiri káàkiri ni hadithi Nu'man bin Bashir radiyallahu anhuma kọlọ́bọ̀ ayọ́nú sí bàbá àti ọmọ àwọn méjèèjì tàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam òní jẹ́ oní ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sọ ike alhalalu bayyinu walharamu bayyinu in tí ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ní tí ó kílẹ̀ ní tí ò sí rújú ń bẹ́ bẹ́ẹ̀ ni tó ṣe léèwọ̀ náà ní tó kílẹ̀ ní tí ò sí rújú ń bẹ́ ṣùgbọ́n wà baynahuma mushabbahatun àwọn kankan bẹ láàrin àwọn méjèèjì mushabbahatun tó ṣe wípé orújú la ya'lamuha kathirun minan nas tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma àwọn kan mọ̀ wípé eléyìí haramu ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àmá la ya'lamuha kathirun minan nas faman ittaqa al-mushabbahat ẹni tí ó bá sá fún àwọn nǹkan tí ó rújú yẹn ìtẹ́bọ̀rọ̀ àrídínmíhì wà ẹ̀rùbí anábi sallallahu alaihi wasallam ó ní ó ti gbé ẹ̀sìn rẹ̀ pa ó ti dáàbòbò ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọmọlábí rẹ̀ náà ó ti dáàbòbò wọ́n wọ́kà fi ṣubhaj àwọn kẹta lọ́rọ̀ jù yìí ẹni tó bá lọ rọ́lù tó ń ṣe lọ ń tí ẹ̀ anábi sallallahu alaihi wasallam ní karọ́rin ẹni ẹ̀rẹ́ àgẹ́dí adáranjẹ ìyẹ́rọ àhàulẹ̀ hìmà tó ń kó àwọn ẹran rẹ̀ lọ sí di ọgbọ̀ ọlọ́gbà pàtàkì jùlọ ọgbọ̀ ọba ibi tó jẹ́ ọgbọ̀ ọba ibẹ̀ ni ó ń kó ẹran rẹ̀ lọ láti lọ dàjẹ́ ó ń àwọn koríko tó wà níbi etí ọgbà ọba anábì sallallahu alaihi wasallam ní yushiku an ẹni yẹn yóò padà dá àwọn ẹran yẹn jẹ lọ sínú ọgbà ọba gangan torí pé ó ṣeéṣe kan tí ó ta wọnú ọgbà yẹn lọ láti lọ jẹ àwọn koríko tó tutù minimini tó ń bẹ ń bẹ lẹ́yìn anábíwa muhammad sallallahu alaihi wasallam wa ni alá ẹ̀yìn tàbí ni ẹgbọ́ mi wa inna likulli protected area ibi téèyàn kan ò gbọ́dọ̀ débẹ̀ ọba ló ní bíbà yìí àwọn ibi tó jẹ́ reserve area fi maharimu ọgbọ́ ọlọ́run ọba táà gbọ́dọ̀ ṣọ́ra fún táà gbọ́dọ̀ lọ́wọ́ nú rẹ̀ òun ni àwọn ọba pè ní èèwọ̀ وإن في الجسد مضغة النبي صلى الله عليه وسلم ní báṣì kan bẹ ní ara ẹni kọ̀ọ̀kan yín إذا صلحت tí báṣì bá lálàáfíà صلح الجسد كله gbogbo ara ló máa lálàáfíà وإذا فسدت tí báṣì bá bàjẹ́ فسد الجسد كله gbogbo ara náà ni ó bàjẹ́ alá anábì ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́ wàyí alqalbu bá ṣí tí mo sọ fún yín ọ̀hun náà ni alqalbu ọ̀hun ni ọkàn tá bá ní káwò ní ti ti ìtàǹfojú rí ọkàn ó ní tó kó nínú ara ẹnì kọ̀ọ̀kan wa tó bá ti di kí ọkàn èèyàn lè pọ́ǹpù ẹ̀jẹ̀ máa ìtumọ̀ rẹ̀ ni pé kí ẹni yóò ní cardiac arrest kò sí bí ara rẹ̀ ṣe lè fáìn tó tó bá ti di pé kí ọkàn ò lè pọ́ǹpù ẹ̀jẹ̀ máa ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ara rẹ̀ ò wúlò mọ́ ikú ti dé tí ọkàn bá dẹ̀ ṣe ń ṣiṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé kí ni kódà kárẹ̀ ara ṣàárẹ̀ ó ṣe é ṣe kán sì ṣe kí ni kán lè rí ìtúnṣe torí pé kí ni ọkàn kò tí ì lọ ṣùgbọ́n tọ́kàn bá ti lọ ó ti tán ìyẹn tá a bá ní ká wò ó fisikálì ní ìtànkè ní àwọn ara ọkàn onírò ńlá tó ń pléè nínú ìṣẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n yìí tí a fi ń bára wa sọ̀rọ̀ tánàbí ń sọ̀rọ̀ pa rẹ̀ orí tí a ń pè ní títí ẹ̀mí àti ìtò ní ṣe pẹ̀lú ẹ̀sìn spiritual olànẹ́bí ń sọ ń pa rẹ̀ ọkàn tó bá ti ṣàárẹ̀ tí ò bá dùn tá a bá ní káwo ti ẹ̀sìn ara yẹn náà bá dùn nìyẹn kò sí àǹfààní bí ara tí ọkàn rẹ̀ ń ṣàárẹ̀ kò tí wà ti tẹ́ fẹ́ ṣe fún ara tí ọkàn ò bá ti gba wá àbí yẹn ó ṣe kí ni ara yẹn ò wúlò eléyìí ni tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa wípé inna fil jasadi mudghatan dájúdájú ó ń bẹ níbi ara ẹni kọ̀ọ̀kan bá ṣí ẹran kan ìlà àtọ́lá hajj tí bá ṣí ìbálálàáfíà ọlá aljẹ́gbàgbò kúlù ìtumọ̀ rẹ̀ ní pé ẹni rí ni ẹni tí bá ṣí ìbẹ̀ lára rẹ̀ wọ̀nyílá fásádá tí bá ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn kéèyàn lẹ́ni tí bá yí ń bẹ lára rẹ̀ anábi sallallahu alaihi wa sallam ó wájú ká mọ̀ wípé alkọ́lù ọkàn ni tó ń sọ wa ta'ala ó jẹ́ ká wípé ala bi tẹ́sìmọ̀ nínú ìkòrò ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ ọkàn ìfọ̀kànbalẹ̀ ní pẹ̀lú ìrántí ọlọ́run ọba òun ló máa fi wá o pẹ̀lú ìrántí ọlọ́run ọba ìgbó ti òfin ọlọ́run ọba ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run ọba ìmọ̀ rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹnu wa pẹ̀lú ọkàn wa tẹ̀sìmọ̀ nínú ìkòrò òun lọ́kàn máa fi ní fọ́kànbalẹ̀. tó ọkàn ó pàtàkì púpọ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí tí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yastaqimu ìmánu al-mari hatta yastaqima ìmánu èèyàn kan ò lè dúró déédé àti kó ṣe pé kí ọkàn rẹ̀ ṣe kí ni kó dúró déédé tí ọkàn bá dúró déédé òun láàpẹpẹ ni yìí nìyí ó ní ìmánu wàlá yastaqimu qalbuhu hatta yastaqima lisanu ọkàn rẹ̀ ò lè dúró déédé àti kó ara rẹ̀ náà ṣe kí ni dúró déédé so gbogbo oríkèríkè ara wa àtọkàn wa wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní tàbárẹ̀ èèyàn kan ṣe rí pé ó jẹ́ni tó dúó tí òfin ọlọ́wọ́n ọba tó má ṣe ọlọ́wọ́n ọba ṣẹ́ tó ń jìnà sí tọ́lọ́wọ́n ọba ní ká jìnà sí àmì wípé ọkàn rẹ̀ dúó déédéé ni àmì kọkàn rẹ̀ dúó déédéé ni tàbárẹ̀ èèyàn tó ń ṣìwà òun ìtọ́lọ̀ ní ká mọ́ ṣe ló ń ṣe àwọn nǹkan tó wọ́n bá subhanahu wa ta'ala ní ká jìnà sí inú ẹ̀ ló ti ń lúwẹ̀ àní láti darawa láàmú jìnà àìdúró déédéé ọkàn ni àìdúró déédéé ọkàn ni òun ni orí pátá ń rí yẹn so ló fi jẹ́ wípé anábì Ibrahim alayhi salatu wa salam lára nǹkan tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe fún òní pé ọkàn rẹ̀ dúró déédéé torí ọlọ́mọba subhanahu wa ta'ala ń gbà tó ń sọ nípa eléyìí ọlọ́mọba ń sọ yí pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe yí owó kan dúkìá kan kò ní wúlò fẹ́ni tó bá kó jọ nísìn ẹlòmí àmọye owó ló fi kalẹ̀ àmọye ilé ló kọjọ àmọye ilé iṣẹ́ òun ló fi ilẹ̀ sáyé kó tó di kó kúrò láyé tá bá ń sọ iye pọ́pátì ti ẹlòmí ní ní àwùjọ tá a kò ló ń kà ní pọ́pátì èyí tó ṣe pé tán bá ní kánmà quantify rẹ̀ ni ó wọ bílíọ̀nù ó wọ bílíọ̀nù ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́wà subhanahu wa ta'ala dé kánmà pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe pé dúkìá kan ò ní wúlò fún anybody bọ̀lábanú àwọn ọmọ tí yẹn bí kalẹ̀ sáyé ọmọ mẹ́wàá mo bí mẹ́ẹ̀ẹ́dógún mo bí àwọn ọmọ mi lé lọ́gbọ̀n kò lè wúlò fún yàn ní ọjọ́ tá à ń sọ yìí. illa man ata Allaha bi qalbin Allah subhanahu wa ta'ala ní àfẹ́ni tí ó bá wá bá ọlọ́wọ́n ọba tó jáde láyé pẹ̀lú ọkàn tó salim kí ni túmọ̀ salim yẹ̀mí sahih ọkàn tó lálàáfíà kí tó wá bá ọlọ́wọ́ wa pẹ̀lú ọkàn tó lálàáfíà òun nìkan ni àwọn nǹkan tó lóun ṣe yìí àbáwọn nǹkan tí ó kójọ yìí ni ó ra ń fà ní bẹ́ẹ̀ ló fi jẹ́ pé máa ṣe ìgbìyànjú láti jẹ́ kí ọkàn wa kó mọ́ láti jẹ́ kí ọkàn wa kó lálàáfíà a gbọ́dọ̀ múra ṣiṣẹ́ lórí eléyìí a múra láti jẹ́ kí ọkàn wa kó jẹ́ ọkàn tó mọ́ kó jẹ́ ọkàn tó ní àlàáfíà orígbé ọlọ́run bá jẹ́ kó yé wa ìpẹni tó ṣe wípé yóò rí ọ̀nà àbáyọ òun náà lẹni tó bá bá ọlọ́run ọba subhanahu wa ta'ala bi qalbin salim pẹ̀lú ọkàn tí ọlọ́pọ̀lá àlàáfíà tó gbádùn. Sọ ló jẹ́ wípé àwọn àfẹ́ ìsìn wọ́n sọ̀rọ̀ lórí ààyà tí a mẹ́nu báyìí. A máa mú díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ wọn láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí a kà الإمام ابن كثير عليه رحمة الله wọ́n sọ wọ́n ní ìtumọ̀ ẹni tó wá bọ́ ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ àbí ọkàn tó lálàáfíà àìsá nínú ìnàkánà ẹni tó wá bọ́ ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mórí bọ́ níbi ìdọ̀tí wọ́n ṣírkì àti ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba wọ́n ní kọ́lá Muhammad bin Sirin Muhammad bin Sirin ìkan lára àwọn ẹni ìṣíwájú nínú àwọn tabi'un nínú àwọn ọmọ tí wọ́n àwọn sàábé ó ní alqalbu salim ìtumọ̀ ọkàn tó lálàáfíà tọ́nà wọn bá ń sọ nínú àyà yìí an ya'lama anna Allah kí ọkàn yẹn jẹ́ nǹkan tó mọ̀ pé ọlọ́run ọba ọba òdodo ni wa anna sa'ata atiya la rayba fiha wípé ayé ó dẹ̀ parẹ́ bá ṣe ń bẹ láyé yìí àrìmọ̀ bẹ́ẹ̀ lọ bèèrè ìyẹn gbọ́dọ̀ mọ̀ yíò lámàdájú torí kọ́lọ̀ sọ fún ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní wà máa ja'anna li basharin min qablikal khuld ọlọ́wọ́ bá ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kò séèyàn kan tá a dá síwájú rẹ̀ tá a sọ pé kó máa bẹ lọ torí ọlọ́wọ́ sọ fún náà pé innaka mayyitun òkú wà innahum mayyitun àwọn tó ń ṣe wá àti fún tán ń ṣe orí kunkun tán ń ṣe kèfèrí àwọn náà òkú gbogbo ilẹ̀ fàyélẹ̀ kúlù náà fi ń gbogbo ẹ̀mí ní ó tọ́ ikú wò kò tí ó máa bẹ gbére ọkàn tó lálàáfíà yóò mọ̀ pé ọlọ́run ọba hakun ọba òdodo ní tó yẹ ká ṣe jọ́sìn fún gẹ́gẹ́ ara rẹ̀ ó ní bi anna Allah wal ní ni wa ìtàwọn èèyàn ń ṣe tán képe tán ṣe ìjọsìn fún tán gúnran fún tán jẹ́jẹ́ fún tán láwọn ń gbára lé tán láwọn ń fọkàn tẹ̀ gbogbo ẹ̀ bá fìlú ní òfò yìí wà á nọlọ́rù àlàyé kabir bákan náà ọlọ́wọ́ ọba àlàyé ni ọba tó ga tó ń bẹ lókè yìí àlàáníyù ni ọba tó ṣe péyàn kan ò lè rọ́nù àfẹ́ni tó bá fẹ́ lálàáfíà ara rẹ̀ ọba tó ṣe rí pé ọba oníyì ni alkabir ọba tó tóbi so ọkàn tó bá mọ́ yóò gbà pé ọlọ́run ọba alhaku yìí ọba òdodo yìí yóò gbà pé ayé yìí yóò wá sópin ọjọ́ kan bẹ táǹpè ní ọjọ́ wa asu máa ń tẹ̀lé tọ̀bọ̀ ọkàn tó mọ́ kan tó lálàáfíà yóò gbà wípé ọba ó gbé gbogbo ẹni tó ń bẹnu sàárè táwọn èèyàn bá ń jáde nínú sàárè bí ìgbà tó ṣe pé ka náà ìlànà sórí yóò fèrò àwọn yóò mọ̀ tú jáde nínú sàárè gbogbo àwọn tán ti kú tán ti jù tán ti kẹfún nù sàárè ẹnu egungun díẹ̀ egun kíní kan tó ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wá tó ṣe póhun ni ò ibẹ̀ náà lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló ti ní kí gbogbo ara wa kó padà síbi egungun yìí kálukó wa dìde nù sàárè tá a máa sáré lọ khashiyatan absaruhum tarhaquhum zilla tó ṣe pé gbogbo ojú ìdààmú bá ìyẹ́pẹ̀rẹ́ bá bá ṣe máa sá lọ nìyẹn lọ sí gbangba àtàlìkìyàmà kà náà mílíọ̀nù sórí yóò fẹ́ lóòrùn bí pàtà àpọ̀páwọn èèyàn ń sá lọ sí ilé ọdún òjà wọ́n ṣe máa ń bo òṣà láyé táwọn èèyàn ó máa tú lọ síbẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ó máa tú jáde nínú sàárè wọn gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ so afá ń sọ fún wa wípé ọkàn tó bá lálàáfíà yóò gbèrè lẹ́yìn ẹ̀dùn kẹsí alayhi rahmatullah wọ́n ni wà qala ibn abbas abdullahi ọmọ abbas ìkan lára àwọn tàbí ànábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní illa man atọ́lá bi qalbin salim ó ní ìtumọ̀ rẹ̀ òun ni wípé ẹni tó bá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó ṣe pé ayé tó jẹ́ ọkàn tó ń tijú ọlọ́run ọba tó ọkàn tó máa ń tijú ọlọ́run ọba àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ yóò máa jìnà sí àwọn nǹkan tọ́lọ́run ọba bá pa láṣẹ yóò máa ṣe ọkàn tó ń tijú ọlọ́run ọba nìyẹn olànẹ́bọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ló fi ní iná mímọ̀ adraka náàsù ní kalamin nubuwati hula ìdálámta fàáyí fásnára àṣìtì lára ìtàwọn èèyàn lépa bá nínú ọ̀rọ̀ tí àwọn ànábì ọlọ́run ọba kan ti ṣíwájú kan sábà máa ń sọ fáwọn èèyàn ó ní wípé jẹ́ni tí máa ti ju ọlọ́run ọba ìdálẹ́mùsẹ̀ sáàyè tó ò bá ti ti ju ọlọ́run ọba fásitì máa ṣì máa ṣe tó wá wù ẹ́ ó pàdé ọlọ́run ọba ẹni tí ọkàn tó ń bẹ lára ẹ bá lálàáfíà òun lẹ́ẹ̀ sọ fún pé ọtí mímu ò dá tẹ́tẹ́ títẹ ò dá ìná ò dá olè jíjẹ ò dá ìgbowó èlé ò dá ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ò dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà nǹkan tó wọn bá ṣe léwọ̀ yóò mọ̀ ti ju ọlọ́run ọba kò ní ṣàwọn nǹkan ẹ̀ ọkàn tó ń ti ju ọlọ́run ọba nìyẹn ọkàn tó ń ti ju ọlọ́run ọba ni wọ́n sọ fún wípé mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo yóò mú lọ́kàn ṣoṣo òun wọ́n sọ fún pé kí ni àsìkò òru tó tí ó lọ kírun òun yóò gbàwẹ̀ Ramadan òun ẹni tó ṣe pé tó wá ní owó yóò lọ sí hajj láti lọ sin ọlọ́run ọba subhanahu wa ta'ala òun yóò yọ zaka owó rẹ̀ àwọn kan tọ́wọ́ ọba paláṣẹ yóò máa ṣe àmì ọkàn tí ó lálàáfíà tó mẹ́rìnlẹ̀ ṣùgbọ́n tí ìyàn bá ti rẹ́ni tó ṣe wípé ìtọ́lọ̀wọ̀n ọba ní káwọn ṣe inú ẹ̀ ló ti ń lúwẹ̀ àfá tó ń ṣe wá àfi fún yóò tún bú àfá àgbọ̀pẹ́ lọ́wọ́ nìkan jòkó sí kó lẹ́ ṣe ní ká mọ́ gbádùn ara wa ó lè ní bọ̀dí ló firewood wáyé ní kí n mọ́ ṣe kí n mọ́ gbádùn ara mi ni àmì ọkàn tó ṣe wípé kò lálàáfíà ni ara ó lè dàbí ẹni para yẹn lálàáfíà ó mọ jọlọ ṣùgbọ́n nígbà tí ọkàn bá ti jọ́kàn tí kò lálàáfíà kí láǹfààní ara tó ṣe kó ń jọlọ tí ọkàn dọ̀tí so ẹni tó ṣe wípé ọkàn rẹ̀ tó lálàáfíà á mọ rí níbi ìyà tó bá kọ sí àwọn mọ́ṣe ọlọ́wọ́n ọba ìyàwó ló kọ sí àwọn ṣe ọlọ́wọ́n ọba eléyìí abdullahi bin abbas radiyallahu anhuma ló fi ń sọ wípé ọkàn yẹn máa jẹ́ ọkàn tí ó jẹ́ hayyun ọkàn tí ń tijú ọlọ́run ọba yashhadu Allah ilaha illallah tó jẹ́rìí pé kò sí ìtàwọn èèyàn ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ fún ìjọsìn yẹn àti tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn àyàfi Allah àyàfi Allah wa qala ìkan lára àwọn ẹni ìṣíwájú tó jẹ́ ọmọ kí o abdullahi bin abbas radiyallahu anhuma wa radiyallahu anhu wal hasan wa ghayruhuma àti ìkan náà àwọn ẹni ìṣíwájú náà ti a mọ̀ sí hasan àtàwọn míì wọ́n nígbà tọ́lọ́wọ́ bá ní illa man atallaha bi qalbin salim ya'ni min òun ni ẹni tó ṣe pé ńgbà tí ó jáde láyé kò sí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba nú ẹrú rẹ̀ kí ni túnmọ̀ eléyìí kò máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tí jáde láyé kò jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kò gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run tí jáde láyé kọ́ndùn tẹ̀lé ọkàn tó lálàáfíà nìyẹn ṣùgbọ́n ẹni tó yẹ wípé lónìí wọ́n jọ ń pín òkè ògún ni wọ́n jọ ń ké pe Ọbàtálá ni wọ́n jọ ń pe èṣù ni àbí wọ́n ń pe nǹkan míì nínú àwọn kàtà èèyàn máa ń ké pe gúnra fún nǹkan míì wọ́n ké pe àlùjọ̀nù omi Ọ̀ṣun Òṣogbo gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n jọ ń ṣe é pọ̀ ni. هذا قلبه ليس بالسليم ẹni tó ń ṣe léyìí ọkàn rẹ̀ ò lálàáfíà ọkàn rẹ̀ ò lálàáfíà alkọlbù salim wàlkọlbù lẹ́rì sálìmà nínú shirk ọkàn tó lálàáfíà òun lọkàn tí ó mórí bọ́ kúrò níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba wọ̀kọ́lẹ̀ sa'id musayyid ìkan náà wẹni ìṣíwájú táwọn náà jẹ́ lára àwọn ọmọ kéwà àwọn sàhábà rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Sa'id ọmọ al-Musayyib ó ní al-qalbu salim wal-qalbu sahih gbólóhùn al-qalbu salim tí ọlọ́wọ́ bá sọ òun náà ni al ọkàn tó lálàáfíà wa huwa tó jẹ́ mùmìnì لأن القلب الكافر تريد أوكين تجا كفري والمنافقي أتن marij ọkàn tí ó ń sọ ni kìfìrí lẹni tí ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ mùnáfìkì lẹni tí ó lóun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣùgbọ́n kò ní gbàgbọ́ nu ọlọ́wọ́ ọba ó kàn ṣe bojúbojú ni wọ́n jọ kírun pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n jọ gba àwẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí kódò lè ṣe áàjù pẹ̀lú àwọn mùsùlùmí òun náà yóò tún gbabi tá ti ń ṣẹbọ lọ yóò gbàbí tí wọ́n ti ń gbé oríṣiríṣi àwọn ètùtù tó ti ń gbòó náà ló tún gbàbẹ̀ lọ gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ sọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ mùnáfìkì òun ni àwọn alárúbáwá máa ń pe èèyàn tí ò dúró kan wọ́n náà yọ látara gbólóhùn ní àfikọ́ òun ni ihò òkété tó ṣe pé ó gbẹ́wò kan síbí yóò gbẹ́ ní ìdíbò ní tó ṣe pé ó lè gbà nígbà wọlé yóò gbà mẹ́rin jáde bẹ́ẹ̀ lẹni tó ń fi ìsìláàmù bojú ẹ̀ẹ́rí mọ́ṣáláṣí lónìí òun náà lẹ́tù níbi tí wọ́n ti tún ṣe nǹkan ní bí àwọn ń gbé fún àmọ́ ń gbé nǹkan ní gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ so yóò ní kò sí iṣẹ́ ò lọ mẹ́ mùnáfìkì ni wọ́n ń pe wé èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ fún wa ní Al-Qur'an al ó ní innal munafiqina fi ddarkil asfali minan nar ẹni tí ò bá ti ṣe ìsìláàmù bó ṣe ẹ kó ṣe é tó ṣe kó ń da gbogbo ẹ̀pọ̀ ó ń ṣe tọlọ́run lójú ayé ó ń ṣe tèṣù lẹ́yìn tán bá kú hàn tó bá kúrò ń bi tí wọ́n ń ṣe yẹn fi dárkìl asfali minan nar ìpàlẹ̀ ìpàlẹ̀ náà làwọn máa bẹ kéèsì wọn tún lè burú ju kéèsì ẹni tó ń jẹ́ kékeré pọnbélé lọ torí ẹni tó ṣe yípé ó ń ta àwọn mùsùlùmí tó lára yín mú wa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kò ń àwọn mùsùlùmí torí pé kí ni ó ń fi kúfúrú ṣíríkù òun ló ń ṣe lẹ́yìn bẹ́ẹ̀ ni ó fi islam bojú ẹjọ́ kírun ni ẹjọ́ gbàwẹ̀ ẹran léyà rẹ̀ gan yóò tóbi jù láàrin ṣùgbọ́n yóò ní kí ó má ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ròyìn àwọn mùnáfìkì ó ní fi qulubihim maradun ọlọ́run ní ọkàn wọn ṣàìsàn وقال عثمان النيسابوري والقلب الخالي من البدعة والمطمئن إلى القلب السليم òun ni ọkàn tó kò ń ṣe dídá ọ̀pọ̀lọpọ̀ sábàbẹ̀ lọ wa pé takí ẹ̀ ní Muhammad bin Abdullah Muhammad ọmọ Abdullah àání kíni anábì ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìgbà tá a bá sọ pé ọlọ́wọ́n ọba ni tá a lánàbì ọlọ́wọ́n ọba ni kí ni túmọ̀ rẹ̀ sọ fún wa a máa láwọn ipe àwọn lè fi lọ ẹ ká tún ṣe tàbádà lọ́wọ́ rẹ̀ pé ta ni muhammad ọmọ abdullah àmì rasulullah sallallahu alaihi tó wọ́n wá gbà ọba ni ọmọ ọmọ abdullah ṣe bó yẹ kó o tẹ̀lé tó bá sọ fún ẹni tó ní báyìí ni bó ṣe ní báyìí ni bó ṣe yẹ kó o ni wọ́n rí ṣe é bí ànábì sallallahu alaihi wa sallam bó ṣe ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ní wọn zanna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́run ní ìrántí alquran hadisi sọ kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wa máa ṣàlàyé ìtọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún wọn kó nítorí kí wọ́n lè bá gbà wá sí nítorí kán lè bá ronú sí sọ ẹni tí ó fẹ́ jẹ́ ẹni tí ó lọ bọ́nà ọba pẹ̀lú ọkàn tí ó lálàáfíà ẹni yẹn ó gbọ́dọ̀ gbìyànjú pé kí àdáadáalẹ̀ ó mọ̀mọ̀ bẹnu ẹrù tí àdáadáalẹ̀ sì má ti ń bẹnu ẹrù yẹn ẹni yẹn kò lọ bọ́lọ́ ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà anábì sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàábẹ̀ rẹ̀ níjọ́ kan ó ní àwọn èèyàn kan la yuzadanna aqwamun an hawli àwọn kan tó bá dijọ́ gbé jẹ́ alkiyama àwọn mọ̀láíkà òdíjẹ́ kan débi àbàfà ànábì sallallahu alayhi máa máa sọ pé àwọn eléyìí àwọn èèyàn mi ni wọ́n

ló ń bẹ fún ìsìláàmù lónìí kálukú kan ṣe ìsìláàmù bó ṣe wù ní eléyìí ó mú tiẹ̀ yóò fi kún eléyìí ó mú tiẹ̀ yóò fi kún eléyìí ó yọ kúrò ṣé ànábì sallallahu alayhi wa sallam òun ló gbé ìsìláàmù tó ṣe tó dàrú dàpọ̀ wá fún wa rárá òun kọ́ ló gbé wá fún wa ṣùgbọ́n àmọ́ iye àwọn àdádálẹ̀ àfikún àfikún àfikún òun ló jẹ́ kí islam orí bó ṣe rí lórí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wala takunu minal mushrikin ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minalladhina farraqu dinahum àwọn tó àwọn ọlọ́wọ́ bá sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam ríkẹ́ iná lẹ́rí iná farọ́kú dínà hùn ẹ̀sìn ẹyọ ọ̀kan tí mo gbé sórí rẹ̀ ayé àwọn tán sọ ọ́ di ẹ̀sìn oríṣiríṣi ọ̀kánu ṣe à àwọn àdó oríṣiríṣi jọ lásìkò ní ìfúnṣẹ́ ọlọ́run tẹ́ni ọlọ́run ọba gbé kalẹ̀ sórí ilẹ̀ ayé tó ń pè ní ẹ̀sìn Islam àwọn tó pọ̀ yánmọ́yánmọ́ ọlọ́run ló ní kankan ṣe pẹ̀lú wọn innama amruhum ilallah ọ̀rọ̀ wọn dọ̀dọ̀ ọlọ́run ọba summa yunabbi'uhum bima kanu yaf'alun ọlọ́run ọba wà pín kálukú ní ìró nǹkan ṣe níṣẹ́ pín kálukú ṣe bẹ́ẹ̀ sì jẹ́ kálukú máa gba èsì rẹ̀ tó bá di jọ́ gbẹ̀gbẹ̀ àkíyàmá ìrafẹ́ ló ń belé ìjọmá òun ni wípé ẹni tá a sọ pé lọ bọ́lọ̀hún pẹ̀lú ọkàn tó lálàáfíà ẹnìyẹn òdíjẹ́ni tó ṣe wípé inú àwọn àdáadá lẹ́ẹ̀sùn ló kó sí àwọn kan tó gbọdọ̀ bá béèrè pé wọ́n nílé ìtò tún ṣe yìí kò sí èsì tí ó fi ju pé ẹ kí ló tún burú ń bẹ̀ kò lè sọ pé ìtòun ṣe èyí lànà ìsọmọ mọ́rùn-ún àríyìn wọ̀sánlámà àti àwọn bàbá ṣe kò lè sọ tí ó sọ ní pé kí ló tún burú ń bẹ̀. ìgbà tá a bá ti ń ṣe ẹ̀sìn tó ṣe pé n tá a fi ń fáwọn èèyàn lẹ́sìn ní pé kí ló tún burú ń bí n ń ṣe. sọ àwa náà ti mọ̀ pé tí à ń ṣe ìyẹn tó kù díẹ̀ káàtó àbí tó kù púpọ̀ káàtó ní. so alkọ́nìkò tẹ̀lé ọkàn tó lálàáfíà òun ni ọkàn tó ṣe wípé wọ̀ káàrí mi náà ọkàn tí ò ti ṣe é kù gbẹ̀ẹ́ ọkàn tó ṣe tó wà fáàrí ọkàn tó ṣe kópa sófò ní ẹ̀lbíra kò sí bídí àmẹ́ adẹ́gbìyànjú láti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ bó ti lè wù ó ma àbí bá a bá ṣe lágbára sí àgbìyànjú àti jìnnà sí ẹ̀ṣẹ̀ náà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò sí bá a ṣe ní máa rọ́lu ẹ̀ṣẹ̀ kan sí kejì ààlè ṣíṣe ni ààlè ìmúrígbọ́ níbi ìyẹn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n agbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ́lọ̀ ọmọ bá ṣe léèwọ̀ ká gbìyànjú àti jìnà sí Sheikh Abdurrahman bin Nasir Sa'di alayhi rahmatullah wọ́n sọ nínú tafsirin wa wọ́n ní illa man ata Allah salim àfẹ́ntó wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà fa'áàbà lẹ́rí yẹn fa'òhó ríńgá irú èèyàn báyìí òun ni àwọn nǹkan tí ó bá lóun ṣe yóò wúlò fún lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba wa'áàbà jù bí minal iqab eléyìí ni nǹkan tí ó fi mórí bọ́n bí iye ọlọ́run ọba wàyẹ̀ sàhíkò jazila tí ó fi lẹ́tọ̀ọ́ sí ẹ̀san tó kọ́ wọ́nkọ́lùbù sẹ́lìm ọkàn tó lálàáfíà màánáhù ìtumọ̀ rẹ̀ alẹ́rí sẹ́lìmà mìnà ṣírkì ó ní ọkàn tí ó mórí bọ́ níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba kò ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run àti sẹ́ni tó ní ya Aziz ya jabbar ẹ nígbọ́ kó mọ́ pé ya rauqa ya ilu kò ní máa pé ya damda ya ilu kò ní máa pé arwa bíl kò ní máa pé sada bíl kò ní máa sọ pé fadara bá bíl kò ní máa pé gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí orúkọ àlùjànnú ni wọ́n ṣùgbọ́n ṣaitọ́nù ló tàn àwọn èèyàn láti máa lọ pè wọ́n ṣaitọ́nù ó wà sọ fáwọn èèyàn ń gbà mí wípé kí ni ó lè ní ọ̀pá kìíní kan ni ó lè ní ọ̀pá le káàfì ni ó lè ní ọ̀pá iná ni ó lè ní ọ̀pá kúrú ni sọ ìtàn ó ṣe kí ni ó rí àwọn èèyàn mú àbí kan ní ràwùhàníyà kan ni ràwùhàníyà ràwáníyà òun lòún pè ṣùgbọ́n tá a bá padà sínú alukur'an bá ní wàyáwùmọ̀ yà ṣúrù ìjọ tó wò kó gbogbo àwọn èèyàn jọ lẹ́yìn bàtán bá ti jáde láyé tán ti ju tán ti kẹfún wọ́n ní kí gbogbo wọn kán dìde fàyínà máyé àbájára tó ń wá hídà gẹ́gẹ́ bí tọ́wọ́ ọba sọ ìjágbe ẹyọ ọ̀kan náà ní fàyíra òun lè fàyọ̀ kálukú ó bá gbangba ta ìkíyàmà àtẹni tó ti kú one thousand years two thousand years ten thousand years sẹ́yìn fàyínà máyé àbájára tó ń wá hídà ìjágbe ẹyọ ọ̀kan ní fàyíra òun lè fàyọ̀ kálukú bára ń gbagba àtàkì àmà ọlọ́run wa ń sọ nù áyà ike wa yawma yahshuruhum jami'an ọjọ́ tó wọ́n kó gbogbo àwọn èèyàn jọ thumma yaqulu lil malaikati òun á máa sọ fáwọn màláìkà ike àáwòláhì iyyakum kanu ya'budun ẹ wò wọ́n dáadáa ṣẹ́yìn ni wọ́n ń ṣe ìjọsìn fún gbà bẹ láyé àwọn ni ń ṣe ìjọsìn fún àwọn màláìkà ó ní subhanaka ìmọ̀ rẹ̀ ọlọ́run ọba ó mọ́ kọjá gbogbo orúdọ̀ tí báyìí bó láti sọ fún wọn pé kán máa sin wa à ń tàwà lí yúnàmì dúnìí ìwọ lọ̀gá títí wa ìwọ làwọn agánṣe ìjọsìn fún bó láti wá sọ wípé kán máa ṣèjọsìn fún wa balkanu yàbùdúnà jìnnà àlùjànnú ni èyí tó pọ̀ jù nínú wọn àwọn mọ̀láìkò sọ pé kẹsìrú nínú ìyàtọ̀ ń bẹ láàrin kẹsìr àti àkṣà kẹsìr ìtọ́pọ̀ ni tá bá kó nǹkan ọgọ́rùn-ún jọ tá bá rí bí fifteen bẹ́ẹ̀ a ní kẹsìr ní fifteen nínú kíni nínú hundred ṣùgbọ́n tá a bá ní àkṣà èyí tó pọ̀ jù à ń sọ̀rọ̀ bí a bí kíni bí seventy eighty ninety àkṣọ́rù bí nínú èyí tó pọ̀ jù nínú ọlọ́nígbàgbọ́ nínú ká máa kí pàlùjọ nínú torí náà ìwọ tán dé àwọn ìfàkúfàdé lọ́wọ́ tán ní ọ̀pá iná àti iná ni ọ̀pá kúrò aláwò ni ọ̀pá iná àti iná ò ní ọ̀pá kankan o kúrò aláwò ò ní ọ̀pá kankan kò sí tó jẹ́ ọ̀pá káfí orúkọ àlùjọ̀nú ni wọ́n gbélé ẹ lọ́wọ́ kó máa fà àlùjọ̀nú ló ń ṣèjọ́sìn ṣe ìjọ́sìn fún ọlọ́wọ́wọ́ subhanahu wa ta'ala ó ní ká jìnà sí kí ni ìmá pín nǹkan ní lẹ́yìn ohun tó sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah ọwọ́n sọ fún wa wọ́n ní ìtẹ́yìn ó fi alqalbu salim ọkàn tó jẹ́ ọkàn tó lálàáfíà ma'anahu alladhi salima min ó kò máa búra fún kan ní lẹ́yìn ọlọ́run kò máa jẹ́gẹ̀ fún kan ní lẹ́yìn ọlọ́run kí lá ń pè léyàn búra fún kan ní lẹ́yìn ọlọ́run òdíkọ́ sọ fún wa pé ah, lábájá nítorí ṣe ọ́ yìí o ní láti pẹran o láti ṣe kíni o láti pàdíẹ o láti pa eléyìí wọ́n wá ní pé kìíní kan ló pa fún ó lè dá lójọ̀nù ó lè jẹ́ òkúta ó lè jẹ́rin ó lè jómi àwa náà ti mọ báwọn èèyàn ṣe máa ń pa oríṣiríṣi ẹni tó pẹran fún àlùjọ̀nù àtẹni tó pẹran fún Ògún kò sí yàtọ̀ láàrin méjèèjì èyí tó pẹran bálùjọ̀nù tó ń lọ mọ́ṣẹ́lá tí ó lọ ń kírun ẹlẹ́bọ ni èyí tó pẹran fún Ògún ẹlẹ́bọ ni kò sí yàtọ̀ láàrin méjèèjì arafa mi tí ó máa tàn wá yóò ní kí ni a ní láti pẹran fún kankan tó ń ṣe wá ní talatẹ pẹran fún talatẹ pẹran fún ẹran tá a bá pa fún àlùjànnú kò sí yàtọ̀ tẹ́ran tán pa fún Ògún kò yàtọ̀ ẹran tán pa fún Ọ̀ṣun Òṣogbo àti tán fún àlùjànnú ìkankan náà ni a gbọ́dọ̀ dúnran fún nǹkan ní àyàfi Allah lẹ́yìn ẹran tó fẹ́ jẹ àbẹ́ran tó fẹ́ fi ṣàlejò ṣùgbọ́n à ń dúran láti lè fi yọ ẹ̀mí òkùnkùn kan àbí ẹ̀mí kan láti lè fi yọ ọ́ nú eléyìí gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ni sáré lómi wa fẹ́ pé àwọn ẹlẹ́bọ yẹn àwọn ẹlẹ́bọ kí náà ti jẹ́ lẹ́bọ yóò ní wọ́n ń gúnran fóògùn àbí wọ́n ń bí ajá fún ògùn ẹni tó ń bí ajá fún ògùn àtẹni tó ń bẹ́ran fálùjọ̀nù nìkan kan náà àwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin wọn àtògùn kò sí yìí tó lẹ́tọ̀ọ́ kó wa nù wọn. ọlọ́run bá fi sọ fún anábíwá Muhammad sallallahu alaihi wa قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله Ọlọ́run ní ànáùsì fún wọn, ìhú tẹ́mi ń kí mò ń kí fọ́lọ́run ni Wọ́n ló sùn kí ẹran tí mò ń dú dú fọ́lọ́run Wọ́n máa àyà bákan náà jíbẹ láyé mi. òkú mi tọ́lọ́n bá ti lásìkò tó kò sẹ́ni tó lè ní mọ́kú kò sẹ́ni tó lè ní mọ́kú tásìkò wá tó tásìkò wá rẹ̀ sí ìtò náà kò sẹ́ni tó lè ní kú lílá ọlọ́wọ́ wa lónìí gbogbo Rabbil alamin ọba àgbáyé la sharika lah kò lórogún kọ̀bí dhalika umirtu ìtọ́pamíláṣẹ́ ni wà ní awwalul muslimin èmi lẹ́yìn àkọ́kọ́ tí ó juwọ́lẹ̀ fún ọlọ́ọba nínú gbogbo yín ìtọ́lọ̀ ń pa nílùú Muhammad sallallahu alaihi wa sallam so ìta ń pè ní àṣírkù òun ni ìmá pé nǹkan ní lẹ́yìn ọlọ́run lẹ́yìn Allah ìmá búra fún nǹkan ní lẹ́yìn Allah ìmá jẹ́jẹ́ fún nǹkan ní lẹ́yìn Allah ẹlòmí ò ní eh, ṣéwù àgbégamù wá lẹ́nu iṣẹ́ tí ń bá fi lè rí àgbégá yìí máa kọ́lé sórí tààrí yìí amáyé àwọn tààrí ìtàn kọ́lé sórí rẹ̀ mú kọ́lé sí orí tààrí yìí yóò lọ sọ́dọ̀ ṣéhù tó ti sin sínú tààrí ṣéhù tó ti ju tó ti kẹ fún òun wà lọ sílẹ̀ yóò máa lọ pé yóò máa jẹ́jẹ́ ìpè tí ń bá fi lè rí àgbégá lẹ́nu iṣẹ́ àbí bísínẹ́sì tí mo dọ́ tí mo dáwọ́ lé yìí tí nǹkan bá lọ bó ṣe kó lọ màá kọ́ nǹkan báyìí sórí sàárè eléyìí náà ń pè ní kíni anazuru ìjẹ́jẹ́ à ń jẹ́jẹ́ fún àwọn fún nǹkan níyàtọ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run la máa ń sọ fún tẹ́rí ọlọ́run tó bá jẹ́ kí n rí àgbéga iṣẹ́ àbí tó bá jẹ́ kí bíznẹ́sì mi kó lọ bí mo ṣe fẹ́ máa ṣe dáadáa báyìí máa kọ́ mọ́ṣáláṣí táwọn èèyàn máa ti kírun máa obìnrin opó lọ́wọ́ máa ṣe báyìí báyìí báyìí ní dáadáa fáwọn èèyàn ṣùgbọ́n máa ṣe báyìí fún yín ṣé wù tẹ bá jẹ́ kí nǹkan báyìí hmm, a ti dàrẹ́kì nǹkan tí ò yẹ ká dàrẹ́kì sọ́dọ̀ ṣéwù sọ́dọ̀ ṣéwù. Serú jẹ́jẹ́ báyìí ọlọ́run ọba la máa ṣe fún. Then Anabi sọ̀lá àtàn tún wá discourage wa láti máa jẹ́jẹ́. Ife èrè ọlọ́run tó bá ṣe báyìí fún mi máa ṣe báyìí. Anabi jẹ́ ká mọ̀ pé ọlọ́run bá jù bá mi lọ. Anabi ni Nanavra láyà ti fi kọ́ ìlú. Ìkọ́ pé èrè ọlọ́run ọba tó bá jẹ́ kí n ṣe báyìí àbí tó bá bù mí lọ́mọ. Èrè ọlọ́run ọba tó bá jẹ́ kí bísínẹ́sì mi kórí báyìí kórí báyìí máa ṣe dáadáa báyìí máa rọ àwọn obìnrin opó lọ́wọ́ máa ṣàánú àwọn ọmọ òrukàn ànábì ní láyá ti bì kọ́ èrè kò mú dáadáa wá fún yìí ìnáma yóò sàkàrà ju bí ìyẹn lùbàkì yìí ọ̀nà tọ́lọ̀ ọba máa fi jẹ́ kí àwọn èèyàn kó náwó ni àwọn ọ̀nà tọ́lọ̀ máa fi jẹ́ kí ẹni tó dá àwọn kó náwó òun ni irú ọ̀nà yẹn lọ́nà wo ni ìgbà tó wá ní tọ́lọ̀ ọba wá jẹ́ kó pààtì àbí kí ọjà rẹ bá fi lè lọ bó ṣe fẹ́ kó lọ ó kọ mọ́ṣáláṣí ojú rẹ̀ sínú àdánwò kí ọjà máa lọ bó ṣe yẹ kó lọ àwọn ọkàn kó lè wá dé téèyàn wá ní máa fùfíìlì tó ti sọ òun náà ló sọ pé tọ́lọ́run bá jẹ́ kí nǹkan yẹn lọ bóun ṣe fẹ́ kó ti wá lọ bẹ́ẹ̀ ṣètọ́nù ó wá jòkó ti yóò ọ̀gá ah, ṣáàdúrú nǹkan báyìí ló ránṣẹ́ gbé ṣe yóò wá di pé kò ní lè ṣe nǹkan yẹn mọ́ so tí ó wá yẹ pé nǹkan yẹn dẹ̀ ní ó bá ṣe náà ọkàn rẹ̀ lè máa rọ̀ fún nǹkan ṣùgbọ́n máa wò pé eh, kò dẹ̀ ti promise pé tó lọ bá ṣe báyìí báyìí fún yóò wá wà fọ́ọ̀tì láti ṣe torí pé kò lẹ́mìí kó ń fẹ́ náwó nǹkan máa yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò wà fọ́ọ̀tì láti ṣe nítorí pé ó ti promise ọlọ́run àwọn èèyàn tí ò fẹ́ náwó tẹ́lẹ̀ yóò padà wá ṣe kíni yóò wá náwó fọ́lọ́wọ́ bó bá dẹ̀ jẹ́ kí nǹkan ẹ̀yẹn rí bó ṣe wí ó túnmọ̀ pé kò ní ṣe nǹkan kan náà nìyẹn sotori àmì sọlá àtàlà ní ṣe dáadáa tó wá fẹ́ ṣe tó fẹ́ ran ọfẹ́ kọ́mọ́tẹ́láṣí kọ́ má so mọ́ pé tọ́lọ́run bá ṣe báyìí fún ẹ sẹpẹ́tì méjèèjì ọlọ́run bá nǹkan báyìí báyìí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ má sọ pé tìrẹ ọlọ́run bá tó bá ṣe báyìí fún mi màá ṣe báyìí ọlọ́run bó kì í ṣàánú tọrọ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àdẹ́bí kọ́ wa níyẹn ṣùgbọ́n tí èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe ọlọ́run èèyàn máa ń sọ rú ẹ̀ fún kò ṣe fẹ́ ká gba pàrẹ́ ìṣéwù kan lọ àti ká sọ fún àlùjànnú kan pé èrè àlùjànnú tó bá jẹ́ kí n bímọ báyìí báyìí ni màá ṣe dáadáa àlùjànnú kọ́ tó fún ọlọ́mọ ọlọ́ọ̀ba ló ní ọmọ àlùjànnú gan olè fúnra ẹ lọ́mọ ṣéwù tó ti ju tó ti kẹ fún nù sàárè kò lè àtìsí ààrẹ tó bá lè àtìsí ààrẹ ni òun gan fún ewu ikú dépò pé yóò wájú sọ ẹni tó ń tọrọ nǹkan lọ́wọ́ ṣéwù tán ti sínú sàárè ẹni ìyẹn ó ń ṣe tí a mọ̀ sí àṣírkù ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni bẹ́ẹ̀ náà ni ìké pé nǹkan mi yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ní ààyè tó yẹ ká ti ké pe ọlọ́wọ́n ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa fi ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba so sheikh abdulrahman bin nasir sahari alayhi rahmatullah wọ́n ń sọ fún wa wọ́n ní ọkàn tó lálàáfíà lọ́kàn tó mọ́ tó mórí bọ́ níbi àṣírík wọ́ṣọ́k bákan náà ọkàn tó ṣe pé kò sí dáòtù iyèméjì níbi àlámà rẹ̀ ọkàn rẹ̀ ọkàn yẹn balẹ̀ ọkàn yẹn balẹ̀ ṣàtúngbà míì ni a máa wò pé á ah, sórí ojú ọ̀nà la wà báyìí ṣáá ṣe orí ojú ọ̀nà láwa tó wọ́n pé ìrùkójú ọ̀nà láwa ó irú òrí báyìí máa jẹ́ kéèyàn padà lọ síbi ìmọ̀ lọ ṣe èyí tí ò bá mi ṣùgbọ́n ní tí ọkàn rẹ̀ ò bá ṣàárẹ̀ ọkàn rẹ̀ lálàáfíà ọkàn rẹ̀ á yìí wípé ìta ń bẹ lórí ẹ̀yí ọ̀nà ni orí ojú ọ̀nà làwà kò ní ti ṣàkùnbí ọ̀rọ̀ rẹ̀ iye méjì ò ní máa bí bákan náà wọ́n mahabbati shar kéèyàn máa nífẹ̀ẹ́ àti fẹ́ ṣàbúrú ọkàn tó wá lálàáfíà òun ká máa ro nǹkan bẹ́ẹ̀ kí láti pè ní àṣàrò gbogbo tí ọlọ́run ò bá ti fẹ́ àbúrú yìí ẹ kí n pààyàn kí n ṣe báyìí kí n ṣe léyìí kí n gbáyàn lójú kí n ṣe dìnà kí n mutí kí n ta tẹ́tẹ́ ọkàn tí ó bá fi lè ṣe kí ni tó bá lálàáfíà kò nífẹ̀ẹ́rú nǹkan báyìí ni ó kórìíra gbogbo àwọn nǹkan báyìí torí pé sọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó kórìíra ní ọkàn tó lálàáfíà náà máa kórìíra rẹ̀ wọ́n ìsirárì alẹ́dìjà àti ọkàn tó lálàáfíà ó máa ń mórí bọ́ kúrò ń bi kéèyàn máa rangun lórí àdádálẹ̀ kọ́lọ́mọba kó ṣàánú wa ẹlòmíì àwọn nǹkan míì tó gbé kalẹ̀ láwọn àdádálẹ̀ tó lòun fi ń sin lọ́mù kò sí tẹ́ lè sọ fún yóò ní àbá kò sí tó lè sọ eléyìí níta bá bàbá wa tán ṣe báwo dẹ̀ máa ṣe lélẹ́yìí kò tí wá àti tó lè sọ fún tó ẹ pé ó ní èèyàn máa wọná tó bá ṣe léyìí ẹ kí wọn náà àti lẹ́ni tó sọ ipò tó bá ṣe pé nǹkan báyìí yóò mú ẹ̀wọ̀ náà o táwọn bàbá yóò bá wọná kájọ wọná papọ̀ ọ̀rọ̀ yẹn àwọn kèfèrí mọ́kànlá sọ̀rọ̀ ẹ̀ fánàbí sọ̀rọ̀ àfẹ́lẹ́ wọ́n sọ bá nàbí jọkàn jẹ́ bọ́lọ̀ bá ìsọ fún wọn ní alkọ̀rán àwọn kẹfẹ́ rí maka wọ́n ní aláhùnmà àwọn náà bá pé aláhùnmà aláhùnmà wọ́n ní ìrẹ̀ ọlọ́wọ́ bá wù nǹkan na ha rà wọ́n hapọ̀ ní ẹ̀ńdík tó bá ti pé nǹkan tí muhammad sọ òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́ bá fa an ti rà lẹ́yìn àṣìjára tó ní sọ́nà ọ̀rọ̀ òkúta lù wá láti sánà àwọn ìtìnàbí azabin alim àdíkò fìyẹ́ látẹ̀lérò kò fi jẹ wa tẹ́mọ̀ pé ọ̀fẹ́ èyí wà sọ orílẹ̀ èyí òkè òdodo ni tó ń sọ ọlọ́run tó wá yẹ kódodo lábáyá fún mi yìí lọ́lọ́run bá òkúta lùmí láti sánmà tẹ́mọ̀ kó ní àkáyì kó dẹ̀ fẹ́ kan ṣe tó ń wó dodo yóò ní ọlọ́run bá wọ́n ṣe pé tẹ́lì yìí ń sọ fún òdodo ni ọlọ́run ṣé kí mọ̀ ní lọ síbẹ̀ wọ́n wọ̀ rí mọ́kà bá ní tó bá ti pé tí muhammad sọ fún àyí olórin látọ̀dọ̀ ọlọ́run bá fa'amtir alayna hijara tabina sama abẹ́kọ̀ ọrọ̀ òkúta lò alábi sama àwọn ìtínà rí adábin alimabi kò fi àjẹwà ìyẹlẹ́tẹ̀lẹ́ o ẹni tó ṣe wá àti fún èèyàn bẹ́ẹ̀ ṣé yóò sì dùn wájú ẹ̀ yóò kúrò wájú ẹ̀ ni torí pé kò sí ní tó lè sọ tí màá bá irú ẹ̀ náà lẹ́rẹ́ lómii tó ṣe rí pé ó ń ṣe dídíà kan tí ẹ rẹ pàkíyèsí tí eléyìí tó ń sọ kò sí ẹ̀rí fún nǹkan yìí torí pé ẹ̀sìn ta láà ń ṣe yìí ẹ̀sìn ẹ̀rí ni a ń sin lọ́wọ́ bá pẹ̀lú ọpọlọ lásán a máa ń sin lọ́wọ́ pẹ̀lú tẹ́ẹ̀sì ni eléyìí tẹ́ ń ṣe àlájì kí ni ẹ̀rí tó wà fún ah, èmi ò mọ̀ jẹ́ ń bèrè lọ́wọ́ àfa ni ó dẹ̀ bèrè lọ́wọ́ àfa àfa yín ah, gbogbo kan náà máa ń béèrè ẹ̀rí fún yìí kò tẹ́rì kankan ṣùgbọ́n báwọ́ ṣe máa ṣe nìyẹn téèyàn bá nìkan ṣe irú àfa abẹ yóò rọ ayẹra fún àfa tó ní kò tẹ́rì fún nǹkan tí òun ṣe bóun ni màá ṣe máa ṣe ti tí ò lẹ́rì ṣùgbọ́n ẹlòmíà ní ìtọ́fà mi sọ mi tí wàá rẹ̀ wọná kájọ wọná pọ̀ kò sí kú lẹ́yìn. ẹni tí ọkàn rẹ̀ bá ń lálàáfíà kò ń ṣe àtìfárárò kó wá takú lórí bídíà kò sẹ́ni tí ò lè kó sí bídíà kan sí kejì nínú wa kò sẹ́ni tí ò lè kó sí bídíà kan sí kejì abẹ́ṣẹ̀ kan sí kejì tó ń kò sẹ́ni tó mọ gbogbo ẹ̀sìn tán ṣùgbọ́n bá a ṣe ń mọ̀ pé eléyìí á òkú díẹ̀ káàtó là ń jáwọ́ ńlẹ̀ èèyàn tí ọkàn rẹ̀ lálàáfíà ni ẹni tọ́kàn rẹ̀ lálàáfíà tó bá ti rí pé tóun ṣe lẹ́sìn àwọn kùdìẹ̀kùdìẹ̀ ó hàn sí yóò mọ̀ jùúlẹ̀ náà ni tí èlò bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n kí ìyàwó pé kò sí tó lè sọ ìtẹ́lẹ̀ ó mọ̀ ṣe lélẹ́yìí àwọn ọkàn yìí àmì kékeré ọkàn yìí ò lálàáfíà onírú nǹkan bẹ́ẹ̀ bákan náà wọ́n dúró àtàwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ tó kù náà ويلزم من سلامته مما الإخلاص والعلم واليقين ọkàn tó lálàáfíà yóò jẹ́ ọkàn tó ṣe pé yóò gbárùn-ún pẹ̀lú al-ikhlas sincerity sincerity òun ni kéèyàn máa ṣiṣẹ́ ìjọsìn torí tọ́lọ́m kákírun kò tó kákírun nítorí tọ́lọ́m kágbáwẹ̀ kò tó kágbáwẹ̀ nítorí tọ́lọ́m kálọ áàjì kò tó kálọ áàjì nítorí tọ́lọ́m káṣe ìtọrẹ àánú fáwọn èèyàn kò tó káṣe nítorí tọ́lọ́m àmúyẹ́lòmíì tó ṣe rí kéèyàn tó ń kí èrùn kárí ní mi kò ń ṣe ìrun tó kí n torí tọ́lọ́ àmì ẹlòmíì tó ń gbàwẹ̀ àwẹ̀ kárí ní ẹ̀wà yóò mọ̀ náwó yóò mọ̀ ṣàánú àwọn èèyàn ìjọba kan ṣe náà kọ́mọ̀ orúkọ ohun káàkiri kẹ́ èèyàn èèyàn tí aláàjì bọ́ lọ́dún yìí ni ẹ̀mí tí ó bá lálàáfíà ìkíláàsì yóò máa wà ní nǹkan tó ń ṣe yóò máa nǹkan míì tí ó máa ṣe táwọn èèyàn nímọ̀ àmì ẹlòmíì tó ṣe kó ń ṣàánú àwọn èèyàn ẹ̀ nímọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ làánú yìí ti ń wá. àwọn àbá sọ kan ní Saudi ẹni ó máa ń lọ ń di àpò oúnjẹ ó máa ń lọ ń já sí ẹnu ọ̀nà èèyàn kan ó mọ́ lọ ń já síbẹ̀ láwọn àsìkò kan tí ó tẹ̀léra wọn. ẹni tí ó ní tó ń gbélé yẹn ó ṣàmọ́ ń wò táníkà lẹ́ni yẹn ó mọ́ òkúta lẹ́ni tó wá gbé kiri yìí wá ṣùgbọ́n ni yóò ti sáré gbé wá kásùbà tó tó tó gbogbo fẹ́ jẹ́ kí wọ́n rí òun kóhun ló ń gbé wá bọ́bọ́ òun ṣe ń ṣe òun lẹni tán ṣàánú kángbé sẹ́nu ọ̀nà rẹ̀ náà ń wo pé ah, òun á dẹ̀ ṣe kí ni òun á gbìyànjú àti lẹ́yìn ọjọ́ kan ló wá fara pamọ́ tó wá ń wọ́jẹ́ ni tí wà dúrọ́pù nǹkan sí rẹ̀ bó ní ẹ ṣe dúrọ́pù nǹkan yẹn báyìí lòun náà fẹ́ jáde ló wá rí ẹni ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ni torí pé kò fẹ́ jẹ́ kán mọ̀ pé òun ló ń ṣiṣẹ́ yẹn ó fẹ́ jẹ́ kí nǹkan yẹn máa bẹ láàárín òun àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí a ń sọ pé pàwọn èèyàn mọ̀ pàwọn aláṣẹ nǹkan ẹlòmíísùn lápójúwe bóyá ó gún wa láṣọ àbó gún ẹ láṣọ pé kí aṣọ yìí kó wọ́ kò séyàn bẹ́ngbà tó gún ẹ o lápójúwe ó lè ní aṣọ ah, tí mo fún ẹ jẹ́ níwájú àwọn èèyàn àgbẹ̀yẹ́lẹ̀ wá fi jẹ dáadáa sọ àwọn tí ó mọ̀ pé òun ló fún ẹ tẹ́lẹ̀ wọ́n ti padà mọ̀ pé òun ló fún ẹ owó tí mo fún láti ṣó yẹn tó ẹ jẹun àbí bóoni ẹni tí ó mọ̀ tó fún ẹni kẹtẹ ó ṣàfẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ pípọ̀ ló ṣe nǹkan yẹn so ìkláàsì ẹni tí ọkàn rẹ bá lálàáfíà gbogbo tó bá ń ṣe láwọn iṣẹ́ ìjọsìn bí ìkláàsì ni torí ìfọlọ́run ni ó fi máa ṣàwọn nǹkan wọ̀nyẹn ìrun ló kí ni àwẹ̀ ló gbà ni tàkà ló yọ ni hajj ló yọ ni ẹlòmíyàn ló ti ní target mo fẹ́ ṣe hajj fẹ́ ṣe kó pé bíi fifty tó yára láyé tó wá déjókòó kan ní hajj tí mo ṣe ń sin ó ti di nǹkan bíi forty five mo ti ṣe hajj hajj forty five tí kò ti ṣe ẹ̀rọ kan nígbà bá jẹ́ káwọn èèyàn ṣe náà láti ṣe èèyàn pé ká parọ́ ah ká máa ń pè respect làlájú forty five yàtọ̀ sẹ́ni tó ṣe yí pé ó kàn sọ ní sísọ tó já wá wọ́n ṣe pé sísọ pé ó fẹ́ fi ṣe fáàrin wájú àwọn èèyàn ìyẹn àwọn awálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmí ìfẹ́ máa ṣe fáàrí káàkiri so al-ikhlas ó máta púpọ̀ ẹni tí ọkàn rẹ bá lálàáfíà a máa rí ká ṣiṣẹ́ nítorí tọ́lọ́run òun ni tí ó máa jẹ́ àlámàrí rẹ̀ bákan náà wẹ̀lẹ̀ ìlú ìmọ̀ ìmọ̀ ẹni tí ọkàn rẹ bá lálàáfíà ìmọ̀ wá mẹ́sìn ni nísìnyí ńlá jòkó tájọ́ ń ṣẹra wa láǹfààní à ń gbọ́ èmi tí mo ń sọ èmi náà ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ ìjòkó náà ń kẹ́kọ̀ọ́ àjọ ń rọ́ọ̀bù mind together alẹ́nu ìmọ̀ àmọ̀ wà mẹ́rin anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọbọ̀ òní kó wọ́n tọrọ nǹkan kan pé kọ́lọ́run léwu kú ní nǹkan kan àfimọ́ wàkúrọ̀ bí zidni ẹ̀dùnmá ọlọ́run ni mo sọ pé ìrọlúwa ni ò lé mi kú ní mọ́ torí kí bí ọba ti nímọ̀ ń pẹ́ ẹ̀sìn sí òun ni ọkàn rẹ̀ ó ṣe lálàáfíà sí ìmọ̀ tá ń pẹ ìmọ̀ àmúlò là ń sọ o kò ń ṣe ìmọ̀ téyìn ò múlò o ẹni tí ó ń kọ́ ìmọ̀ ẹ̀sìn tí ò lò ó establish evidence lórí ara rẹ̀ ni torí pé ìmọ̀ ẹ̀sìn tá a bá kọ́ a mọ́ mú un lò ìkánú àwọn àfẹ́sìn onítọ̀lábùnà lè rìnnà lè hó ìrìnlá ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa wá ìmọ̀ ẹ̀sìn kò ń ṣe torí tọ́lọ́n la fi ń wà wà á balẹ̀ ẹlmú ìlà ní ọkùnà lílà ṣùgbọ́n bá a ṣe ń kọ́ ìmọ̀ yẹn àárín wípé ìmọ̀ ẹ̀sìn ó ń ṣe máa ń wá àyàfi torí tọ́lọ́n torí pé ó máa kà ìwọ náà máa kà sí pé ìmọ̀ yóò torí tọ́lọ́n ló gbọ́dọ̀ fi wá ó wá kù sí ẹ lọ́wọ́ kò tí ń jà ní ẹ̀rẹ̀ pé káì ní ìgbọ̀rọ̀ mọ́ bàbá ìlọ ẹlòmíì tí ó wá bẹ̀rẹ̀ sí ká orí pépé àwọn wá ìmọ̀ tí àwọn àbá ń gún mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ àwọn àbá ń kọ́lé láńlá èmi ló wà ní láyìn ẹ́ sí o rẹ̀ kó wà ń tó bá wá ń èyàn ń wá ìmọ̀ nítorí pé fẹ́ gun mọ́tò bẹ̀m̀bẹ̀ o èyàn ń wá ìmọ̀ nítorí pé ó fẹ́ kọ́lé ńlá o èyàn máa ń wá ìmọ̀ nítorí pé ó fẹ́ sin lọ́hùn ni tó bá wá ń bẹ ní èròǹgbà ọlọ́run ọba ó lè wá ní kí owó kí ilé kí mọ́tò kó wá sí kí ni kó máa báyàn ọlọ́run lè ní kí ó wá ṣùgbọ́n ní náà fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò kémi náà lọ sí kí ni kí n lọ kọ́ ìmọ̀ ìrọ̀ ò léèyàn kan tó ń sọ láìpẹ́ yìí ó ní tí òun bá rẹ̀ tí wọ́n fún ní 5 million naira lóṣooṣù òun náà ṣe súnnà wọ́n ṣe súnnà 5 million naira àwọn olóńpọ̀ rẹ̀ ní 5 million naira ta ló ń àwọn èèyàn ní 1 million naira gan lóṣooṣù tó bí ń ṣe súnnà àwọn tó ń ṣe súnnà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nítorí pé wọ́n rí wípé ìtọ́lọ̀wọ̀n bá pẹ́tánà jùlọ àtọ́lá lélẹ́yìí ọ̀nà bí ṣe tọ́wọ́ rẹ́dùn ní tó ṣe wí pé nǹkan dùn fún pé yàtọ̀ sẹ́ni tó ṣe kó ń ṣiṣẹ́ rí náà tí nǹkan dùn fún nísìn ẹlòmíì ní ti bricklayer ni àti bí bricklaying tó ń ṣe ló fi kọ́ àwọn yẹlé ẹlòmíì rẹ̀ ń ṣe bricklaying yìí kò kọ́ kí ni kò tiẹ̀ ra kẹ̀kẹ́ gan kò ra kẹ̀kẹ́ kámọ́dì sọ pé yóò ra ọ̀kadà bẹ́ẹ̀ ni the same bricklayer lẹ́lòmíì ṣe tó ṣe kó ti kọ́lé láńlá kò ṣe jàǹbá fáwọn èèyàn ṣùgbọ́n bọ́lá ń ṣe ní ti ó lọ́nu bẹ́ẹ̀ làwọn iṣẹ́ yòókù náà kápẹ́ńtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ súnnà náà ẹlòmí ó jókòó tí ọlọ́dẹ̀ ní kí ọláwà bá ń bẹ́ kò ó ṣe pé yí tó ṣiṣẹ́ fún òun ni pé kàyàn lè máa kó wá fún ṣùgbọ́n ọlọ́run bá lè ní kó máa bá ẹlòmí ìdẹ̀ ní ó lè ṣe kò ṣe pé kí nǹkan máa wà àríṣìkí ọlọ́wọ́ bá máa fún ẹni tó bá wù mí so àwọn kọ́ ìmọ̀ ẹ̀sìn ẹni tó bá ní ìmọ̀ ẹ̀sìn tó dúró tì í irú èèyàn bẹ́ẹ̀ làá wípé ọkàn rẹ̀ lálàáfíà àwọn tọ́lọ̀ bá ní nàmá yaksha Allaha min ibadihi al-ulama àwọn àpá olùmọ̀ tán mú ìmọ̀ wọn lò àwọn tọ́lọ̀ ń páyọ̀ ọlọ́wọ́ bá nìyẹn gbàtí ìwáwáwá mọ̀ bóò lọ́kàn rẹ̀ ṣe fẹ́ mọ́ bóò lọ́kàn rẹ̀ ṣe fẹ́ gbádùn ẹni tó fi àìmọ̀ kan tó fi sin lọ́hùn ọkàn rẹ̀ ò lè ṣe kí ni kò lè lálàáfíà kò ń ṣe pè torí pé yóò kàn máa tẹsẹ̀ bọ́tẹ̀ ni yóò máa tẹsẹ̀ bọ́tẹ̀ ìkanú àwọn àpá ó kọ̀m̀póòdì pẹ́ẹ̀nù kan ó ní fa inna faqihan wahidan mutawarri'an ashaddu ala shaytani min alfi abidi ó ní àfẹ́ẹ̀sì ẹ̀yọ̀ kan péré mutawarri àn tó jẹ́ni tí ó ń ṣe àtàjẹ́ tàbí olùpáyọ̀ ọlọ́run ìtọ́lọ̀ ní ká máa ṣe ó ń ṣe ní sẹ́ni ká jìnà sí ó jìnà sí ìmọ̀ tó mọ̀ irú èèyàn bẹ́ẹ̀ èrè ìjẹ ló jẹ́ fún ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n kan lè yọ sí ó lè ní ọ̀nà rọ̀bùkà èmi lọ́lọ́wọ́ rẹ̀ halaltu laka al-haram ìtí mo ní káwọn èèyàn máa máa ṣe máa mo ti sọ́ di halali fún ọ aláìmọ̀kan tó ló ń kó sínú kálúwà ó wá lálàá orí mọ́lẹ̀ ó wá ń gbóhun níbi ìmọ́lẹ̀ yẹn ìpé ni olúwa rẹ̀ àwọn nǹkan tí mo ní káwọn èèyàn mọ́ ṣe mọ́ ọtí múmu ni tẹ́tẹ́ títa ní ìzìnà ṣíṣe ní ìwọ́ ti dé ipò kan tí mo yọ̀ǹdẹ̀ fún ọ ẹ̀rùn tó ló wá dí yóò mọ̀ jórí torí náà tí a bá ráwọn tán ń ṣe wọ́nranwọ̀nran bẹ́ẹ̀ láwùjọ wọ́n ti kó séèjì díẹ̀ àìmọ̀kan ló dé bẹ́ẹ̀ ìwọ́ ẹ ti yọ sí kan ní àwọn àfáà Sheikh Abdul Qadir Jilani rahimahullahu ta'ala tí ó gbọ́ oríru mẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú oorun oríru mẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú oorun ó ń gbọ́ òun pé Abdul Qadir eré Abdul Qadir ana rabbuka èmi ni olúwa rẹ̀ halaltu laka al àwọn nǹkan tí mo ní káwọn èèyàn má ṣe mọ́ mo di halal fún ẹ̀ lójú oorun yẹn náà ni àpáàn yẹn ti ń sọ pé ìfà yàrá yìí ìrẹ́ ìmọ́lẹ̀ burúkú yìí parẹ́ ìrẹ́ ni ègbé ìmọ́lẹ̀ yẹn parẹ́ lójú oorun yẹn náà ìgbà tí àbá wa jí sílẹ̀ ayé ó wá naréètì ìtàn yẹn fún àwọn ọmọ kéwú wọ́n ní bóòlẹ́ ṣe mọ̀ pé sọ ìkan ní ìmọ́lẹ̀ ni ó yọ ó nítorí pé kọ́nọ́tù kọ́ránà mú ka kọ́ránà fàyíǹtì mo lè gbọ́ ìtò bẹnu alkùnrán ní kékeré ní aláàlá àmúrùgbé fàṣà ọlọ́wọ́ bó kí ń pàṣẹ ìbàjẹ́ bó ṣe wọn wá jẹ́ pé lẹ́yìn nǹkan bíi five hundred years tánàbí ti lọ tán ìmọ́lẹ̀ kó wa yọ sí ni lójú oorun yóò wá lóun sọ àràmù di aláàlè fún mi ìmọ́lẹ̀ yẹn èṣù ló sáfá bẹ̀rẹ̀ àmọ́ àwọn èèyàn tó ti wá sọnù lẹ́gbẹ̀ẹ́ lómi yóò lóun ṣe kí ni òun fọ àwọn obìnrin mọ́ ìyàwó oníyàwó ọmọ lọ́mọ yóò kàn máa bá wọn ṣe ránu lọ ní tẹ́yìn máa ọ̀pẹ́ ìdílé rẹ̀ ń ṣe iṣẹ́ wùwá ní kò ń ṣe ìdìnà à ń pọ̀ wọn mọ́ yìí à ń pèpè wọn láti lè bọ́ sábẹ́rẹ́ ọlọ́wọ́n bá yìí yóò máa tó sọkúsọ òun kọ́ àjáàlì àìmọ̀kan òun ni nǹkan tó gbé débẹ̀ yẹn tó tí yẹn bá ní ìmọ̀ tó ṣe yí ìmọ̀ tó kún fún ìbẹ̀rù ọlọ́wọ́n bá ọkàn rẹ̀ yóò jẹ ọkàn tí ó lálàáfíà so so àfáà sọ fún wa pé wàlẹ́ẹ̀lú eh, bákan náà ìmọ̀ wàlẹ́ẹ̀kìn àti àmàdájú ọmọ àbájẹ kọ́yọ̀ bákan náà kéèyàn nífẹ̀ẹ́ orí ẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà yóò nífẹ̀ẹ́ kó ń ṣàmà ṣe dáadáa bó ti máa é sí pé kí òun máa ṣàbúrú ni ó nífẹ̀ẹ́ kó máa ṣe dáadáa bákan náà yóò lè jẹni tó ṣe rí pé wàtẹ̀rí ní fi kọ́ bíi dáadáa yẹn yóò máa ṣe lẹ́sọ̀ sínú ọkàn rẹ̀ wà ń takún na ìrádá tí ó mahabbatu tàbí àtàn lè mahabbati láì wàwá tàbí an lè máa jáà anìlá bákan náà ní tó ń gbà lérò àti tó ń fẹ́ yóò máa rú lọ pẹ̀lú tọ́lọ́wọ́n ọba ìfẹ́ rẹ̀ yóò máa lọ pẹ̀lú tọ́lọ́wọ́n ọba kò ní fẹ́ nǹkan kan tó takò tọ́lọ́wọ́n ọba kò ní gbà lérò nǹkan tó takò tọ́lọ́wọ́n ọba àní pé ẹni tí ó ń wúrú wà báyìí ọkàn rẹ̀ ó máa ní ọkàn rẹ̀ mọ́ ọkàn tó lálàáfíà ní òun ni wà ní báyìí so èmi àti kágbìyànjú kí a mú ilé yìí lò kájé kí ọkàn wa ó jẹ́ nǹkan tí ó mọ̀ tí ó lálàáfíà ẹni tí ọkàn rẹ̀ bá mọ́ yóò mọ̀ ti ju ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò mọ̀ ti ju ọlọ́run ọba subhanahu wa ṣùgbọ́n ní tí ọkàn rẹ̀ tí ò bá mọ́ tí ò lálàáfíà àwọn nǹkan tọ́nà ọba ṣe léwọ̀ kò ní kà wọ́n fún tiẹ̀ yóò mọ rọ́ọ̀bù lọ ni àwọn nǹkan tọ́nà ọba ṣe ní ọ̀ràn yẹ̀ kò ní kà wọ́n fún yóò mọ tó wá jùlẹ̀ ni àmì kékeré ọkàn ò máa nìyẹn tó jẹ́ gbogbo tó máa sọ fún kí àwọn àìgbógun rẹ̀ bẹ̀ ọlọ́run yọ ọkàn wa wọ́n ní kó má mutí kó má ṣe zìnà kó má ta wọ́n ní kó má jalè wọ́n ní kó má ṣẹbọ ó ní àbá ẹ̀sìn ẹ̀lẹ́ ọlọ́run yọ ọkàn wa. ọkàn ní kí ní wà kí ló wà ní ọkàn tí ọkàn èèyàn bá mọ́ tó lálàáfíà a máa rí orí pa yẹn a máa rí orí pa yẹn èyí ò rí níbi ìsọ̀rọ̀ ẹni yẹn ìwà tí ẹni yẹn ìrìn ẹni yẹn wíwú ẹni yẹn èyí ò rí níbẹ̀ ọkàn tó bá jẹ́ ọkàn tó tó àmì pé ọkàn rẹ̀ náà ṣe kí ni ó ní pọ́blẹ́mù a máa rántí ọ̀rọ̀ ọlọ́run bá pé yóò máa láyà ń fa ìmáàrí ọlá àtàlẹ̀ ẹjọ́ ló ṣe pé owó tí a kó jọ ọmọ tí a ti jọ lè wúlò fún yà ìlànà àtàlọ́ àti ọ́dín pẹ̀lú àbẹ̀ni tí ó bá fọ́ ọlọ́run bá pẹ̀lú ọkàn tó ní àlàáfíà àbẹ̀lọ́run bá sùn àti àwọn tá ń bọ̀ wa kọ́lọ́ ọba kí ó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe níbi àwọn kèrèkèrè wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته